ẹ káàbọ̀ sórí ìròyìn ìsọnù tòní orúkọ tèmi ni olúwaṣekam òdúlẹni tẹ́ ń wò yìí ó kì í ṣàmì mọ̀fólóko ọmọkùnrin tẹ́ ń wò yìí òun ni wọ́n ń pè ní gíbà a máa fúnni àfúnni <laughs> máa wo bẹ̀ ni àmọ́ kì í ṣàfúnni má sì règùn àáfò òyìntàn yóò tún sí ìrègùn pé èmi kìnní kan èmi cultist wọ́n collect <laughs> ǹjẹ́ ẹ̀ gbọ́ pé òun gan ti collect báyìí ó gbà á lódidi lódidi ni kò gbà á láàbọ̀ rárá <laughs> wọ́n fún un lódidi wọ́n kó fún wòtò wòtò gémi ńláńlá ńláńlá lọ gbélé lọ́wọ́ ìjọba ni a máa mú gbó ká má gbé láòdù ká sì má bá wọn fa kolorado.